وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. alhamdulillahi wa kafa ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليوفي إليس يدف ولا بد الحمد لله ونشهد أن الله لا رب غيره Akẹ́rin pé ọlọ́run lọ́lọ́run, kò tún sọ́bà míì lẹ́yìn ọlọ́run òun náà lọ́lọ́run. La rabba ghayruhu. Kò sẹ́nìkan tó ní kápá tó lágbára láti pèsè fúnni lẹ́yìn ọlọ́run àfọlọ́. La rabba ghayruhu. Kò sẹ́nìkan tó lágbára láti rọ̀jò, láti ran ọ̀run, láti jẹ́ kílẹ̀ ṣú, láti jẹ́ kílẹ̀ má àfọlọ́run. Ta'azzaza kìdìm موضع بالبقاء وتفردا تعزز كدما بالبقاء وتفردا òun náà lọba tó bẹ̀rẹ̀ gbogbo nǹkan òun lọba tí nǹkan kan ò pilẹ̀ rẹ̀ òun náà lọba tó tún máa kẹ́yìn gbogbo nǹkan tí nǹkan kan ní kẹ́yìn rẹ̀. huwa al-awwalul mubdi bi ghairi bidayati. ọkọ ṣoṣo rọlọ́wọ́n bá o. ìṣẹ́ fún àtẹnìkan ni wọ́n ti jọ bẹ̀rẹ̀ ti pẹ́ sábàárọ̀ rẹ̀ mi a máa gbọ́ pé òun àtọ̀rẹ́ tí wọ́n ti jọ wà ti pẹ́ rèé kò sírú ẹ̀ fọ́lọ́wọ́n ọba. huwa al-awwalul mubdi bi ghayri bidayati. ìwà máa bẹ tipẹ́tipẹ́ kì í ṣe pé nígbà kan tá a lè kakuléètì kó ti tọ́ yíyọ yíẹs báyìí tó ti ń bẹ àmọ́ kò ní pínlẹ̀. akhiru man yabqa muqiman mu'abbada. tó bá rojú o lè tara bẹ́ẹ̀ sọnù ṣàgbà pọ́lọ́wọ́n bá ń bẹ kò dẹ̀ ní pínlẹ̀ kò lọ́kùnrin. wa akhiru man yabqa muq مقيما مؤبدا afẹ́lẹ́ yìí dúpẹ́ fọ́lọ́run àfi wọlé lónìí fọ́kànlá tọrọ àlékún ọlá rẹ̀ fún ànábà muhammadu sallallahu alaihi wasallam àbẹ̀ ọlọ́run ọba nínú àánú rẹ̀ àtijọ́ kan rẹ̀ wa ilé ìta ń ṣe kó àbí ọlọ́run kó má dàálù aláyà àwọn tíyàn máa ń ṣe tọ́nà fi máa ń sọ pé ní ọ̀rẹ́ ilé tó ṣe yìí torípa àwọn kankan ń bẹ ilé tó yẹ pé máa ń padà wá ń ba gbogbo gbìyànjú èèyàn jẹ́ ọlọ́njọ́ iman nawaqidut tawhid àwọn tá lè pè ní of islam àwọn tó lè ṣàkóbá fún ìjẹ́ mùsùlùmí èèyàn àwọn ilé tá a ti mọ̀ wọ́n sínúkálukú wa náà bùkátà ká mọ̀ wọ́n tá a sì ṣì máa mẹ́nu bà wọ́n náà ní rọ̀mọ́dá ní pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run jọba jà débi gbogbo orú nǹkan bẹ́ẹ̀ tó lè ba ìsìlámù wa jẹ́ bákan náà à ń bẹ̀ ọlọ́run ọ̀padà sí aburú tó mọ̀ wá mú ní ronú wípé ìdí mo yìí náà tó jẹ́ tó wà mí ìṣe àwọn bàbá ní ìkálọ́wà mí ìṣe ọlọ́mọ̀jọ́ ń lọ sí wa ọlọ́run jọba jẹ́ kí atọ́rọ alékún ọlá ọlọ́run fún ànàbà Muhammad sallallahu alaihi wasallam ń jẹ́ ọlọ́run alékún yọ́nà rẹ̀ fún àṣọ́hábá àwọn ẹni ẹ̀ṣà àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹni àpọ́lé tọ́lọ́run bá pọ́nlé àwọn bá kó jọ kó ṣàwá náà ní ẹni eré tí ń fẹ́ràn àwọn ẹni eré kó má ṣe wá lẹ́ni ibi tí ń pẹ̀gbọ́n àwọn ẹni eré. àfáàbì kú nàlẹ́ awàlúùnà mínàlẹ́ muhajiri náà wàlẹ́ ansari wàlẹ́bínà tàbá ń hàn bí ìṣẹ́sán. ìròyìn àwọn sàhábà rẹ̀ nínú alukur'an. radiyallahu anhum wa radu anhu wa a'addalahum jannatin tajri tahtaha al-anhar. ناروا خالدين فيها خالدين فيها أبدا ذلك الفوز العظيم bọ́lá ń ṣe ròyìn àwọn ẹni rí sànà. والسابقون الأولون. ọ̀rọ̀ ní àwọn ẹni ìṣíwájú àwọn tí wọ́n ti gbáwájú. من المهاجرين. wọ́n jẹ́ àwọn ẹni rí àkọ́kọ́ nínú àwọn ẹni tí wọ́n kúrò ní mọ́kàtẹ́ lánà bìrẹ sí Màdínà. والأنصار. àtàwọn tí wọ́n gbà wọn lálejò ní Màdínà gbà tí wọ́n dé síbẹ̀ ń jẹ́ kínní àná. والذين تبعوهم بحساب. Ọlọ́run àtàwọn ẹni tí wọ́n tẹ̀lé àwọn ẹni lórí dáadáa táwọn náà gbẹ̀sìn tí wọ́n dẹ̀ múra fẹ́sìn náà tí wọ́n ṣe tí wọ́n fi kúrò láyé. Radiyallahu anhum. Ọlọ́run ní wọn ọlọ́run aláni ti torí báyìí pọ̀hún yọ́nú sí wọn yìí wọ́n dẹ̀ ń fi ń dá wa lójú pọ̀ wọn lọ́n ti fi kalẹ̀ dè wọ́n ń jẹ́ gbẹ́dà kí a mọ̀ kí ló fi lẹ́dẹ̀ wọ́n. ọlọ́run falẹ̀ jẹ́nà kalẹ̀ dè wọ́n. lọ́jẹ̀rí ìtàkàlẹ̀ àníhà. falẹ̀ jẹ́nà wo lọ́lọ́run fi kalẹ̀ di àwọn ẹni rí àwọn sàhábà yìí mọ́dù a máa ṣàn lábẹ́ rẹ̀ ń jẹ́ náà ẹ̀nà fi máa àwọn ọlọ́lá yìí a máa sábà fẹ́ kọ́lé sí ti omi a máa fowó sídò torí pé ní tí yàn bá kọ́ sí tò síbi tó mi bá wà ibẹ̀ máa ń sílé ilé yẹn máa ń sílé púpọ̀ àwọn èèyàn jí kí ní ìmú nínú alukùránù ni ọwá dọ̀wọ̀ bẹ́ẹ̀ ọwá bá bẹ́ẹ̀ lẹ́fí bá rí pé ńgbà tí wọ́n ròyìn fìràwùn níjà kí ní àná ẹ̀rí pé lè fìràwùn náà Kọ̀lìdínà fíhà àbàdá. Ẹ̀rí pé ìwé tí fìràwùn náà kọ́lé sí etí omi ni ló fà tó fi pé Anábì Mọ́sá àléhìsọ́lá ìwà tí wọ́n jù sínú omi e, ẹ̀ǹkúlélé rẹ̀ òun ní omi yẹn gbé ànábì Mùsá lọ ẹ̀ǹkúlélé ànábì e, ilé fìráùn ẹ̀ǹkúlélé rẹ̀ ni omi tó ń ṣàn lẹ́yìn ilé fìráùn tí fìráùn náà dẹ̀ fi ń ṣakọ́fà ànábì Mùsá pé wọ́n lálẹ́ jẹ́ náà kan bẹ́tákìrìmọ̀dọ̀ ń ṣàn lábẹ́ ẹ̀mí náà wo bí mo kọ́lé sí orí omi ni wọ́n náà ṣáà ròdò lẹ́ǹkùlé kí ló tún fẹ́ kí ló tún rí. وأعد لهم جنات تجري تحتها الأنهار. wọ́n má fi gbádùn àlìjánà wí gbádùn ayé o má fọ lọ́lá àlìjánà wọ lọ́lá ayé ẹni tó tòṣì yìí lálìjánà tá ọlá àti ẹ̀ ò kẹnu dáadáa ní àlìjánà tẹ́kọ̀ àlìjánà tó kéré jù lòún wà kò sẹ́ni tó gbádùn tó láyé. تجري تحتها الأنهار sábà sí gbogbo ẹ̀tọ́ bá tún ṣerun tí wọ́n ṣe. kọ́ni dínà fi hàn àbàdà. a dẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére àwọn tọ́lọ́ tí wọ́n wà lálejànà gbére ni wọ́n wá bẹ̀rẹ̀ àtẹ́lù. àlíkà lè fa oṣooṣù àzín. sọ fún àwọn ọmọ tó bí sọ fún ìyàwó ẹ sọ fún ọkọ ẹ sọ fún àwọn tó mọ̀ lọ́kùnrin lóbìnrin sọ fún ọ pé àwọn kan wà ọlọ́run ròyìn wọn nínú àlùkùránì tó pa àwọn kan wà tọ́lọ́wọ́n ọba pọ́nlé nínú alukùránì gbogbo ẹ tó bá fẹ́ ṣe rere láyé àti lọ́run kó náà máa pọ́n wọlé tó bá ń béèrè fún àwọn lẹ́ ń sọ yìí ó fẹ́ kí gbogbo nǹkan ẹ dọ́gba kálámọ̀rí ẹ yanjú sí dáadáa ó fẹ́ gbèsè ayé ẹ rojú kó àwọn ẹnìkan wà tí ẹgbẹ́ ni àpọ́nlé ni wọ́n fúnra ara ọlọ́run bá ló pọ́n wọlé bẹ̀rẹ̀ sí pọ́n wọlé ó fẹ́ dẹni yẹ̀yẹ́ ó fẹ́ dẹni àbùkù ó fẹ́ dẹni ìṣẹ́lá òjò máa pọ́n wọlé àwọn wọlé àwọn ẹni náà. ṣùgbọ́n nàbí yí àlálẹ́ sáni mo fi tàrà dán wa ṣùgbọ́n asún hábìrì nọ́ọ̀rọ̀ wa burhanu وحب أصحابه نور وبرهان àwọn ẹni náà ni àwọn ànábì Ọlọ́run àtàwọn sàhábà rẹ̀ ni ó tó bá ti fi lè fẹ́ràn ànábì sọ́lọ́sọ́lá mọ̀ fún àwọn èèyàn ní fún ẹkù fẹ́ràn rẹ̀. wà ṣubú àṣùhábì nínú rún wà burhanu. ó tó wá fẹ́ràn àwọn ṣùhábà náà ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ti yọjú. wà ṣùhábì nínú rún wà burhanu. tó bá ti bẹ̀rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ kò ti jára kí ara rẹ̀ nínú àwọn ẹni ẹ̀ṣà lọ́dọ̀ ọlọ́run akírawa káàbọ̀ lónìí a tẹ̀síwájú níbi tí a bá dánilẹ́kọ̀ọ́ wáyé dé lánàá. Allahu khalaqakum min turabin thumma min nutfatin thumma ja'alakum azwaja. وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير كما بقى أنا هنا لا شليف وانينو síròwà nínú sọ́rọ̀tù fàtírì ilé tí a ń bá tó kẹ́yìn lánàá náà níbi tọ́lá ti ń jẹ́ kámọ̀ ìpé gbogbo ẹni tó bá ń wá ayé tó ń wá gbogbo ẹ̀ nípa tó bá pé yìí ló bá ń wá nínú ayé tó dẹ̀ ń wá yìí tọ̀dọ̀ ọlọ́run tó bá yẹ

ọlọ́ṣògùn òkìkí ọlọ́rẹ̀ ẹ̀ṣẹ́ wọn lọ́n fi kan pàdódó ńlá làṣẹ ara wọn wọ́n wọ́wà kú wa káàkiri ọlọ́wọ́ ní ọ̀dùn ọlọ́wọ́ ní kẹ́ padà sí gbogbo tó bá fẹ́ jẹ́ tó fá fẹ́ dà láyé wọ́n ṣàmà ṣàdúrà ṣàmà ṣàfikàrù ṣàmà bẹ̀ ọlọ́run gbogbo nǹkan tó fẹ́ kó tò nínú rẹ̀ á tò ní rọrùn ayé àwọn pàápàá lẹ́nu àwọn bàbá ní ṣàdúrà bá gbà tán alápàládùà kì í ká. man àgbàlagbà tí wọ́n wá sọ ilé náà ni wọ́n sọ pé ewì a máa sunko ìtumọ̀

ó jẹ́ àmọ̀ yìí pé tí a bá ń wá iyì lọ́dọ̀ ọlọ́run tó dẹ̀ ń wá iyì lọ́dọ̀ àwọn ènìyàn ó fẹ́ dẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ó tún fẹ́ dẹni àpọ́nlé lọ́dọ̀ àwọn èèyàn anábìnrin ma inda an-nasi yuhibbuka an-nas òṣìṣẹ́ àwọn wa ní ìwọ̀ṣẹ́ má jalè má lu jìbìtì má ṣe gbogbo tó lè fa ìbínú ọlọ́run fún ẹ èdè ayé ní nǹkan tó kéré má ra ayé ní nǹkan tó wá tóbi hẹrímọ̀ máa ra ẹni rí sí pé ó wá wà jẹ́ sírètì wípé gbogbo tó bá gbàlá máa fàfi kí mékì ẹ̀. zàdìfì dúnìyà yóò fi bòkè lọ́ọ̀tù. arábìnrin ìwọ rí ayé sá wà á rí kọ́lọ̀ wọn fẹ́ràn ẹ̀. zàdìfì máa ìdáná sí yóò fi bòkè náà. arábìnrin sọ fún àfa wa yìí hábì yìí gbàtà náà ṣe wá sí i fún sallallahu alaihi wasallam ṣe wá tó wà lọ́wọ́ àwọn èèyàn márùn-ún jùmọ́ ò láyọ̀ ọkàn ráyé sá pẹ̀lú táwọn èèyàn ní lọ́wọ́ tó bá ti rí fún òun gbọ̀n tẹ̀lé ọlọ́lá gbọ̀n tẹ̀lé òun olówó orí nǹkan lọ́wọ́ ẹnìkan òun ọjọ́mọ́ wazihadi fi ma inda náà yọ̀rìbùkà náà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fẹ́rẹ̀ wá ní á ah, ó dẹ̀ yá yọ kún ní tẹ́lọ́rùn ìta ń pè ní pé èèyàn sọ́ra rẹ̀ dí abí ìnìyẹn ó sóyè mọ́ rẹ̀ tó bá buyìkún rẹ̀ ayé ò ní buyìkún ẹ tó bá pàtàkì ààrẹ kó jẹ́ kọ́mọ̀kọ́ lọ ẹ̀sìn ló pàtàkì lẹ́ni ẹ̀ kì í ṣe ó ní dẹni yìí lọ́dọ̀ àwọn èèyàn. mankana yuri idule aizata falila ile aizatu jami'a. torí kódà kó tọrọ náà kó wá lọ́nà kan ọ̀nà kejì kó fi etí ẹ̀ kan ra wọn kó ṣàwá pọ̀ ń tó wà náà kọ́lẹ̀ kó fẹ́ nílò nìyẹn. kó o dẹ̀ má wà kó má darẹ̀ láàmú kó má lálàsí ń tó fẹ́ nínà ló máa padà ní. ẹni tó bá ń wá iyì tó ń wá pọ́nlé tó ń wẹ́yẹ tó ń wá tó fẹ́ jẹ́ ní pàtàkì lọ́dọ̀ ọlọ́run kò dẹ̀ fẹ́ káyé jábọ́ mọ́ lọ́wọ́ náà fẹ́ láyé torí méjèèjì náà ni ànábì náà ń tọrọ sallallahu alaihi wasallam kẹ́lẹ̀ mi máa ní pé rápẹ́ ká wá payé ìtì ló wá kú báyìí o àbí kí gbogbo wá lọ ara bàtà tẹ́kù yìí ilé wọn bàtà tẹ́kù ìṣe kan ló wà sí ni ìyẹn ló wá kàn báyìí nìsín ìyẹn

má jayé gbàgbé ọ̀rọ̀ ìyẹn ni wa ahsin kama ahsan Allah wa ahsin kama ahsan Allah ilayka wala tabghil fasada fil ardi da shirada bala shirada sí wa na shirada so malakeji ju ẹlòmí nínú tó bá wà lọ́dọ̀ ẹ̀ tí ó bá sí má jẹ́ káyé máa mọ̀ pé kò sí ẹsẹ̀kẹsẹ̀ ló ti fajú ro wọ́n ti mọ̀ pé nǹkan ń ṣe ẹbí ń pa ẹ́ ìgbà tí nǹkan bá wà ní kó jẹ́ káyé tètè mọ̀ pé àǹkan ah, wà nílẹ̀ àwọn èèyàn tára bá ní wọ́n tó sọ pán nídi donation fún wọn náà ti gbáwájú ṣùgbọ́n lómi ìgbà táyé máa ń mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí onígbà tí ò sí nǹkan lọ́wọ́ ẹ̀. wàá ṣàṣì nǹkan àwọn fún wa lánàá بطرف جاء الكلم الطيب والعمل الصالح يرفعه قرآن وقبون دادا تنصى أفكار تنشي آية القرآن تنكى قم جوسي تنشي أتري تنصو نعدي تنفرشين إليه إليه يسعد قرآن وقبون كيلو والذين يمكرون السجئات لهم عذاب شديد يخلوا أصلي حياكم الله جاكم سبيل tún di ọ̀rọ̀ kan mú ìgbàtọ́lọ̀ ń jẹ́ àmà kó tàà ń ṣe ó ń gùn kìsọ́dọ̀ wọn ọlọ́run àwọn nǹkan àmì èèyàn máa ń ṣe láyé ìgbìyànjú àwọn kan jókó sí gbìyànjú onígbìyànjú wọ́n dẹ̀ àwọn kan yà kà wọ́n ya ẹlẹ́rànú wọ́n ya oníjìbìtì débi pé àwọn ẹlòmíà dẹ̀ ṣe ẹ̀sáàmù báyìí wọ́n lè kọ̀ńdọ̀ ti ń sábìú fáwọn ìgbàtọ́ bá fẹ́ shortlist wọ́n wá mú àwọn èèyàn sí wọn àwọn ajẹ́ káwọn ènìyàn lẹ́ẹ̀ ní ṣàṣìdànù kan ṣe wàhálà dànù lásán kò sílẹ̀ yẹn nínú ètò ọlọ́run gbogbo ń tàà ń ṣe pátá tó ní kálukú lọ sínú dọ́kúmẹ́ntì tọ́lọ́wọ́n bá ti fáìlì tọ́lọ́wọ́n tó kù kalẹ̀ fún ẹ. ilé yas'adu al-kalimu at-tayyibu wal-'amalu as-salihu yarfa'uhu. gbogbo dáadáa tó ń ṣe ṣáà máa ṣe lọ gbogbo ẹ̀ ń gòkè lọ́lọ́dún ó di ẹ̀ wọ́n á bá pàdé lọ́dọ̀ ọlọ́run níjọ́ Wàlẹ́dìínà yẹ mú kúrú náà ṣẹ́yì ààrẹ. Ọlọ́run wá fẹ́ kó dẹ lójú pé má rò nìkan yóò ẹ jẹ. Wàlẹ́dìínà yẹ kúrú náà ṣẹ́yì ààrẹ. Ìrọ̀rí àwọn èèyàn yìí pé adìyẹ dà mí nù, èmi náà dẹ̀ fọ́ lẹ́yìn. òkú mọ́ ògùn tí wọ́n ṣe gbàna bóyá gbò ni wọ́n gbà lérò pẹ̀lú

torípẹ́lẹ̀ mi a sọ pé alábìdí ní ẹjọ́ ogun alábìdí ń gbà tó ń sọ́wọ́ torí pé ó ní máa jẹ́ alọ́lọ́hu ṣefá ummati fi ma harrama ọlọ́wọ̀ fi wòsàn alíwọ̀mà sí tó fi ní haram torí pé anábi sọ pé ogun wòsàn anábi yẹn lè fà

má rò pé tó ṣe fún ẹ ó ti ṣe gbé o ọlọ́ni gbogbo wọn tí wọ́n máa burú pọ̀pọ̀ láwọn ọ̀yọ́ fà nínú jẹ́ húnmọ̀ àdábò ṣàdí ọwọ́ ni wọ́n ṣe gbé òyà tó ìyẹ ẹlẹ́tẹ̀ ilé oró jókòó dì wọn lọ́dọ̀ wọn lọ látúnṣí alóòfìlìkì yámẹ́tì kú láfi ilẹ̀ gbogbo wọn náà tó yọ dájú tó yà ká táyé rí ẹ tí wọ́n ní à kò ṣe kò kò ṣe súnmọ́ o látúnṣí aló wọn ní àgbá kò ní ẹ látúnṣí aló oyí èèyàn mọ̀ ẹ́ pé aláìdá ni ẹ́. sàdúùsì àlù. àwọn èèyàn mọ̀ pé kà ní ẹ wọ́n ló máa ń dìde promotion àwọn èèyàn. sàdúùsì àlù bílíkì yá má ti kú làfi ìlẹ̀. àwọn èèyàn kí n bẹ dùn kán ti mọ̀ ẹ́ tó bá ti sọ pé wọ́n ló wà lẹ́nu ọ̀rẹ́ báyìí oníkálukú máa sá sẹ́yìn. sàdúùsì àlù bílíkì yá má ti kú làfi ìlẹ̀. ìsọmọ ẹ̀ mọ̀ ẹ̀ náà dà. wàtúùsì náà bí ẹjọ́ láwọ̀ yẹn. wà á tún bí àrùn àní àyà ti kàfi ìlíkì tàbí. pẹ̀lú ọmọ àbí ẹ̀ nínú ìwé iṣẹ́ fún ẹni jẹ́gbọ́lá tí àwọn àfihàn ẹ̀rí kìtì báyìí tó dára tó dáre o. wàlá yúgi ní ká yàwó máa yẹ bí ìbùkà. ọjọ́ gbọ́dọ̀ kí àwọn ẹkún abọ́ lójú ẹ báyìí kò ní ẹ̀ràn ọmọ òṣìṣẹ́. wàlá yúgi ní ká yàwó máa yẹ bí ìbùkà. ọjọ́ náà wàá rò kó bóyá tó bá sunkún sọ́lọ́ ọlọ́run ọlọ́run á ní kan lọ fẹ́ sálì jọ́nà kó rọ kó wọ́ọ̀kì o ẹlẹ̀mí àwọ̀ ọ̀daràn láyé

Lọ́dún ìròrí ẹlòmí ni pé wọ́n ti ọhụrụ lọ́run iná lọ́ọ̀gọ̀ fóòrò Rahim. So, ti mọ́bùn ṣe máa ṣe ra ń à. Ọlọ́run aláàánú ni, ẹkùn ṣe máa ṣọmọ lọ. Tó bá dàlì kí a mọ̀ báyìí tọ́lọ́ bá ní kọ́ á tètè ya tó wá dáyé. Wàlẹ́rìnà ya múkúrú na sẹ́jì àti. Torí tí Kàlúwà sí, ó máa ń jà wá lẹ́nu sábárẹ́ lónìí tó ń gbọ́wà sí gbọ́wà sí gbọ́wà sí tó tún wá ń tẹ̀síwájú nínú wà bàjẹ́ pé kí ló kí láyà gánà kí ló fi ẹlọ́kàn balẹ̀ náà. Àwọn àdìgbò dàpẹ́ lára tó ń ṣọ̀pọ̀lọpọ̀ ni pé wọ́n rò pálí kìí máa dàbí tayé tó yá pé tíyàn bá dàrú láyé tọ́rọ̀ bá ti padà dìgí náà máa sọ ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó kò lè tó yẹn ayé ń ṣerú ẹ̀ àwọn ṣerú ẹ̀ láyé ni o wọ́n ń gbẹ̀sùn tán ṣe yẹn lọ́rùn ni o. wọ́n lẹ́dìn iná yà ń kúrú ọlọ́run àwọn dẹ̀ máa rọ̀ ẹ̀gbọ́n gbàtọ́lọ́ ń ṣàlàyé ipa mọ́kìrò nílá alkùrán ni wàyẹ́ mùkúrú na wàyẹ́ mùkúrú lọ. Allahu khairul makirin. Ó wá ní tuntun tí ọlọ́run ọba ọba ilé tèkéte. Ìyẹn lẹ́rọ ọlọ́run kan tún jò ní ó fẹ́ ròyìn ọlọ́run wọn ọba aláṣàkáṣà ọba ilé tèkéte. Ẹ má máa tuntun kúsọ nípa ọlọ́run mọ́

níta náà fi èrè wá tó fi ṣe wá sí fún àtàfi gbádùn àwọn àti tánà bí ṣe kalẹ̀ àti tán sọ àbá ṣe tó dẹ̀ já àǹfààní tó làwá kúrò nínú òkùnkùn bírimù bírimù òun náà ni pé ń tọ́lọ̀wọ̀n bá sọ tánà bí rẹ̀ sọ ni sallallahu alaihi wasallam ṣùgbọ́n ká àbùkù ìdọ̀tí ọ̀rọ̀ tàà fi máa ń dé tàà fi máa ń disrespect ẹni ọ̀rọ̀ máa ń pẹni ní ẹni tí ó dá aláṣàkáṣà oníwàkíwà elétekéte gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ àyè máa ń darí ọlọ́run kódà ó ẹ nínú òṣèlú ẹ̀ tó ń ṣe ó gbọ́dọ̀ wá fẹ́ sọ̀rọ̀ wá sọ pé àwọn òkú kí ló ń sọ yìí ó dẹ̀ mọ̀rọ̀ pa lóòótọ́ ó mọ̀ bọ́ ṣe ń yí èyàn àwọn èèyàn kó lóòótọ́ ó mọ̀ bó ṣe lè ṣe mítìn ilé tún ṣe mí tún ti ṣe kan before kan ó mọ̀ gbogbo nǹkan yẹn ṣe tó bá fẹ́ Ah, bó ṣe nù kẹ́ni náà fẹ́ràn ẹ̀ tó wà káàbùkù lọ́dọ̀ ẹ̀ wà má tẹ̀rọ bá tó dá wa wà má tẹ̀rọ lọ ọlọ́run àwọn èèyàn kan mọ bọ́ ṣe ń dèṣe burúkú ti wọn ọlọ́run ọba tó

àwọn òbílẹ̀ jẹ́ àwọn dàlúrú dàlúrú àwọn ẹni bí àwọn bandit àwọn boko haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórúkọ tó bá jẹ́ láwọn olùbí tí wọ́n wà káàkiri ní kó ṣe àwọn fòsìkìn sí wọ́n náà wò béèrè lọ́wọ́ rẹ̀ jagbọn tẹ́tí kò gbọ́ kí láyé ń sọ́n pa ẹ̀. báyìí kàjẹ́ àlìna. ayi ọlọ́run ní bá a ṣe ṣe é rèé káàkiri. ní kulli qaryatin ní akabira mujrimiha li yamkuru biha. wọ́n ní gbogbo òlu káàkiri gbogbo ìletò káàkiri náà àwọn èèyàn kan wà tí wọ́n jẹ́ àwọn ògbóǹtarìgì màdàrú. àwọn ògbóǹtarìgì òbílẹ̀jẹ́ àwọn ògbóǹtarìgì àwọn onífìtínà àwọn alágbàáfò tó ń a jáforúkọ wọn pa. wàmá na ilá bí àwọn gọ́ọ̀mẹ̀ntì ń gbọ́ wa wọ́n lè wá padà wá béèrè lọ àwọn sọ náà àmọ́ wọn ẹgọ́gùn wọn fúnra ara

a ti máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú ògbọ́ ọlọ́run a ń bẹ̀rẹ̀ àwọn bá subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ kú gbẹ́lẹ̀ ìta sọ yìí ní àbádà fọwọ́ tá à ń sọ àti àwọn náà tí à ń gbọ́ hadha wa sallallahu wa sallam wa baraka ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallama tasliman kathira subhanaka alhamdi wa bihamdik ashhadu an la ilaha illa ant استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpínlẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ níbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní dáwàtò lè hákì lẹ́nà abẹ́òkúta